tẹ́ bá wo bọ̀dá tẹ́ ń wò rojú green eye bọ̀dá tó máa ń gbé ẹ̀rín yìí ní Ghana náà òun ni wọ́n ń pè ní bọ̀dá Sùrájù bọ̀dá yìí ti jìyà pípọ̀ pípọ̀ rọ́wọ́ gbogbo àwọn tó ń ṣe kọ́mẹ́dì ní Nàìjíríà mo ti ro tìrí ayé bọ̀dá náà ta nínú gbogbo fídíò mo ti rò wọ́n pípọ̀ jù. tó bá jẹ́ pé bá a ṣe ń ro bọ̀dá náà nínú fídíò ní Nàìjíríà rẹ̀ jẹ́ ń gbẹ̀rá rẹ̀ bọ̀dá náà ìjà ti gbẹ̀ tán pátápátá kò ṣẹ́jẹ̀ kankan mọ́ lára bọ̀dá náà. <laughs>